alhamdulillah abu da rubu Allah tabaraka wa ta'ala ke kowa yi olùkọ́ rẹ̀ nínú ọjọ́ ìmìnì tápẹ̀ ní wáwá ní ẹgbẹ́tàdé òjì lẹ́rí tọ́ta àwọn arò yíyọ wá Kùránì ìrọ́sọ̀ jímá ọ̀fẹ́ Ramadan àtẹ̀kùnmọ́kù wà agbára ìdí àbíkọ́ ayé àyàtà ni mágbàkà tí kàtí wá ilé ọjọ́ ni ìṣàdìkọ́ ọbádìkọ́ aláwò kí a kí wọ́n rárá yóò jò yí wọ́n jílẹ̀ ọmọbìnrin ọ̀nà tẹ́lẹ̀ ọjọ́ kí kí wọ́n rárá ọjọ́ bí wọ́n kọ́ ìpòlẹ̀ àjọ náà bẹ̀rẹ̀ lóṣì agbógbó ọlá àdúgbà ọmọ oṣù oṣù kí ọjọ́ ìmọ̀ akọ́lẹ̀ ẹni jàáyá yíká kòkòránì ọ̀sẹ̀ lọ́kọ̀wọ́n títù bèèrè wọ́n yá bá kòkòránì wọ́n ni òsáàrí márùn-ún rájú rájú àkójí wa ẹwà kààlá o à olóògbé káàkiri gbé súnà níbi ọjọ́ kòkòránì ọjọ́ kí àwọn àgbẹ̀kọ́ kààkiri wa tó àrà àdéhùn àyà ọ̀lẹ́gbà inú mẹ́ta ìfúyàtún mọ́rù ọmọ ọ̀kàràtọ̀ ayẹ́sà ní ọjọ́ ẹlú ẹjọ́ ní ẹjọ́ ọ̀rọ̀ àràbùsílà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبادكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله بالله العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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

2036 kì á ti déédé by gregorian calendar èyí ní ṣe july 2 eh, eh, 2015 eh, ayawa taya 832 32 lẹ́ ìyàṣẹ̀kọ́lé yín ayé kàṣẹ ọ̀nẹ́lẹ́ ayé kàṣẹ ọ̀nẹ́lẹ́ kì á kọ̀kọ̀lá ló gbá náà وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم طيب بارك الله فيك أيها كدري الله أكبر ومن أهل لا إله إلا الله ويجوبوا يقول ماما نوارين mánàwọ́ mánàdó ṣàwẹ̀rẹ̀ ní ebi onúbìlẹ̀ àpamá ìgbẹ́bọ̀ mmarátánẹ̀ máa yá tí ogun ìgbòmagànyà kì máa nù tí yú ma ọ̀tá yìí lẹ́wọ̀n tí ọmọ kò dó onúbìlẹ̀ kà máa ń yú máa nọkọ́ máa nọkọ́ ní tó dábálẹ̀ máa ń yú kí tí onúbìlẹ̀ adọ́lá nubla dole na nguma umbe gimana na no koloma de to mbo ka domo wi ogola e ma che iwe oloko mmadụ dugbo eju ma ghọta n'egwo jikọrọ owu mgbe ụka dọma ụgwọ ọla he mbe bụ ịmachechi e owu ya ọla he na machechi àmáyìn ma lè jẹ́ kí yọ́ ní cultism àbẹ̀kí society bíbí society ẹlẹ́jẹ̀ àkàmọ̀dé òun mẹ́ olùbùlẹ̀ dókù ma ọ̀là káúnkè kọ mẹ́rẹ̀ abámọ̀nà mẹ́ ẹ̀rẹ́ àmàkò títí kí mẹ́ ma mọ́ dóòdó society tẹ́màjẹ́ ní dèlé ọmọlẹ́ akókòrò kòrò bẹ̀rẹ̀ máa mọ̀ra ní ọmọ àwọn ọwọ́ ẹ̀rẹ̀ lẹ́kẹ́ ẹ̀rọ lárò lẹ́yìn náà lẹ́kẹ́ lò lẹ́yìn ní màjẹ́ni dèrè ọmọ náà bẹ̀rẹ̀ lọ́wọ́ jẹjẹ lọ́wọ́ àwọ̀hì ọ̀nà ọmọ náà bẹ̀rẹ̀ àti nìkí ń mẹ́bà ìmọ̀ra ọ̀dà àwọn nẹ̀kẹ̀lá nìmọ̀ yìí mbọ́kàdọ́mọ̀ máa fọ́ọ̀mù tíìmù mana ma tó yá ká ma tó yé yé a ma gbétí a gbétí ma ta tí ẹ wọ́n ẹ̀dọ́ kọ́nà bìlá kó rọ ẹ́ kẹmọ́ làwọn tó yé yé yó olùbìlẹ̀ lẹ́tọ̀kọ́ àná kọ́kọ́kọ́ kí náà lò lẹ́hún wọ́n yà mọ́ yà ẹ́ mẹ́lẹ́ àmì ẹ̀yà dèrè ọkọ lẹ́ mẹ́ẹ̀dẹ́ ìwọ́ ọkọ mbele dio ko male mamdud mamduda gono ko ojo ejon uwechen ko no yo lewe la ngomi o ma ko alu lele o mole o mo ne le e ma do bele ni ba wa e nam ni nga mi yabude ele ma meddu ma nu kare ko kam so janna face your front don't look at me ko yu e ju paro ban mo ti li ta ko ko la kama kan we o ma ko alu le le le wo mo le wo wo ko no male awon ya ni ya ọ̀nàkẹ̀lẹ́ kọ̀ọ̀kọ̀lọ̀ àwọn ọmọ náà wọlé bí i alò n'ekele lẹ́yìn ra lọ́wọ́ ọ̀nàkẹ̀lẹ́ lẹ́yìn awẹ̀tẹ̀ ẹnẹ̀kẹ̀sọ ọ̀nàkẹ̀lẹ́ kọ̀mí ànínẹ̀kẹ̀ adóyínó kọ̀mí atáàlú oge ara lómi mẹ́ẹ̀nà abáyẹlẹ kẹ́ akúgbọ abáyẹwò ọgbọ abáyẹwà egi ani màṣíìnì kọ́lọ̀ abáyẹ kọ́nùwò wọn ti tíṣà ọgbọ abáyẹ tọ̀ ibi ma bọ́ọ̀lù àwọn obìnrin tí mò ń kú yóò yúmà ẹnà bá ẹnà bá bá lè fún òun dá ìṣùgbé òun gba báyìí kì á ṣe kọ́lọ́ gba báyìí alukọ́mọ́nù bilẹ̀ ṣe mí dẹ̀ mẹ́wọ̀n nẹ̀kẹ́ alùlẹ̀ abá máa tó abá máa tó ẹgbàkọ́ ẹgbà ìta làálẹ̀ ẹgbàkọ́ ẹgbà ìta làálẹ̀ bí ó dò ẹgbà máa tẹ̀lẹ̀ wọ́n ni nà máa dún mẹ́lẹ̀ dọ́gbà ẹ máa nà máa dọ́ àti ọ máa lẹ́sẹ̀ tó yàn ọmọ ẹ̀lẹ́ tapayọ́nà pàà ẹ̀hùn lálòlẹ́ sọ́sáìtì rí ní àbẹ̀kí lòlẹ́ rí ní yálòlẹ́ sọ́sáìtì òyí òbí èkè jàmí women manga ebi onubula pàmà onubula edo màkà ń kí méjì yà ánà ọmọ rẹ̀ máa yọ ánà ọmọ ní plan ẹ̀bí ẹ̀nà máa ń yá ti ojú ọkọ̀ kí á lòlẹ́ wọn àbẹ̀kó yọ ọmọ onubula onúgbò tọ́tọ́dá balẹ̀ ayé kàdó yíò kìrẹ́ àmì àdó yóò kùmẹ̀ túbú kùmẹ̀ nà alkùrọ̀ánì kùmẹ̀ gbàdínì yá níbi muhammadu sallallahu alayhi wa sallam mọ́mdó ti yàn támù nà ọlá nù jọ́nkà mẹ́mọ́ nà ẹmúdọ̀kọ̀ ẹlátàmùnà ọlá ihe wò ló tó dábẹ́lẹ̀ iṣẹ́ òkìṣọ́kọ́ ìmáànẹ́kẹ̀ ẹ̀nà ẹ̀ ní gọ́ọ̀dà kọjọ́dọ̀ ayé ẹ̀rẹ́ aláwòyẹ́ ni wọlìyẹ́ta àfífì wọlìyẹ́ta àfíf alẹ́dínà láyẹ́jẹ̀ dónà nìkáhà ike wọ́nyọ́lan gam ibe tọ́lan kí àwọ́nyọ́lan gam imọ́ ìpàtọ́ onóbìlẹ́dọ́bẹ̀dọ́tẹ́ imọ́ ọ̀làdádé onóbìlẹ́dọ́bẹ̀dọ́tẹ́ àìsí ìfà ó ní wọ́nyọ́ làwọn dẹ́ ẹgbẹ́ kì má tiẹ̀ wẹ̀ náà ẹ̀dẹ́júgbò ìkóyẹn ẹ̀yú ẹ̀gbọ́n náà dé náà dẹ́jú ẹ̀ tíyàn òun ti ìsí ìfà wẹ́ẹ̀dì lẹ́màdó tó wọ́n ra aláwọ̀ kọ́lá وبوم ويوك العمائدة الذين لا يجدون نكاحا عبدوا ممن نوو kọ́ mama bọ́l nìkáhán ẹ̀wọ̀n àwèrè nìkáhìrì dẹ̀ tẹ ẹ̀wọ̀n àwèrè dẹ̀ ṣónúgbà àwèrè dẹ̀ ìdání ẹ̀wọ̀n àwèrè ọ̀n ti sàdáàkì eyín yàtá yóò yí kọ́bọ̀dù àpàtì táyà àpàtì sẹ́ẹ̀tì kí àwọn omi táyà ìnáwó lóbìnrin kìí ṣe ṣọ́ọ̀sì ẹ ẹ̀mọ́ mítọ̀ pàmẹ́rin ìlú ní ìyàjẹ́jẹ́ èyí ṣẹ̀rí à ẹ̀hùn kìí má ṣọ́ọ̀dà ìṣẹ́ ní onúbìnrin àtẹ́ndìtì lè rìn ìṣẹ́ ní Na ẹ̀hàn abáyé nàkínà ẹ̀hàn abáyé kẹrẹ mi ti lé mi ṣe ní gbogbo kétékì ànú wà lọ́la ọkọ̀ ẹ̀ṣọ́kọ̀ ya mọ́dà ẹ̀yà díìnì ìṣẹ̀nà díìnì àṣẹ̀nà pọ́jọ́ ìṣẹ̀nà kele ọ̀hún dàbà mẹ́wọ́n lẹ́ta mẹ́ẹ̀ ti pẹ́ kún sí kẹ́mù kọ́ ẹ̀ máa kọ́ náà rẹ̀ kẹ́ ẹ̀ dábàlẹ̀ fẹ́yà tọ ẹni ẹlẹ́wọ̀n ti ní káàfù èmi abájọ yìí ẹni kọ́ ọmọ bí màtẹ́rìyàn kù ya bí sáwẹ́rẹ́ adọ́yà oyin ìkí ìgbé tọ́lọ́run kí wọ́nyún lọ́run kí àmìyú kábà búbulẹ̀ tẹ́ hátà yóò ní ọmọ lọ́rùn mi fọ̀bìlì gbogbo mọ́nà àríṣe kí pé ọjọ́ ní kọlẹ̀ yìí dẹ́pà láti abìrẹ́ nẹ́dọ́ ẹjọ́ ẹnìyàn mọ́nà wá rírí ní ìyọ̀ ohun bà mọ́tọ̀ bóbulẹ́tẹ́ ìyàn dìlé ọmọ dún ìyàwó ọ̀nà kò kídọ̀mọ́nubìlẹ́dọ́ mánẹ̀ ìyàn nọ́mọ́nubìlẹ́dọ́ olén iya anya gwenyo jangi koti ni watim kakomu hola wedwa wedwa imo kababalete dogo gwegwa kallahu maudun gine ka shawiri adiko igwonola gbegwa kojo mo na biun yan kallahu aka wọn ayede okogide is general bẹ́yà sọ̀hánàwà ilẹ̀ dọ́mọ̀ ń aláhùn wọ́n mọ́dọ̀ títọ́ múnà mọ́dọ̀ ayáyá káà tẹ́gẹ̀rẹ̀ àwọ́kà kó yí ma ó dáyẹ kejì aláhùn yẹ́ ni wọ̀lẹ̀dí na yẹ̀bùdàgún alkitaba mímọ̀ mẹ́lẹ̀kẹ́t àìmánukún o adunu wale iya dini islam adu je dama ko nane islam umda encourage kama ne dodo dadun ya nona maana dule ya dini islama ngona maana dule de shanko gudagwa da me kafiri babu mama jama bakwan mẹ́rin ọgbogbo lẹ́ mẹ́rin abóbulẹ̀ gbogbo àmẹ́pá máa jù ìjà mẹ́rin ọmọ abóbulẹ̀ mẹ́pá máa haramu ní tí mẹ́pá máa mẹ́pá ọbọ́ ma máa ní àmọ́ nìyí nìyí nìyí máa mẹ́pá máa ilé gòjà kìmínú yà ọjọ́ mẹ́jà mbẹ́kìtà ma sọ́jà máa máa mẹ́rọ ọmọ ma àmájòkò àmì ìmẹ̀ mú ma pàmá apàbòbòlè ìmẹ̀ tọ́ọ̀dà mọ̀dún àmẹ́rẹ́ ṣédé ṣẹ́kùnmẹ̀lú kàkí ní ẹwọ nẹ máa yí yóò rẹ̀ kí a dá lóbọ̀ ọmọ yóò rẹ̀ ìmọ̀ ń wọ̀wọ̀ tí ma máa la pamọ́ yìí máa pa mi mẹ́ bá tó dá kó nẹ̀ òun ló hàn mẹ́tí ní máa ọ́ ní ìmẹ̀ fọmẹ́ni tẹ̀dẹ̀ àlẹ́kọ́ fàtẹ́dù àlẹ́yìn bí àlẹ́kọ́ wọ́tẹ̀kùlọ́ kàwọn báyìí mọ́tọ́má ọmọ ẹ̀bọ́ adúmẹ̀kúmàtì òbílẹ́gbà mi tọ́jà méjì àfẹ́sì mẹ́ máa yìí yàfá mẹ́ máa mẹ́lí màmá pàdàdọ́rọ̀ tí ọ màmá kóyàtẹ ọdọ̀ yọyẹ mẹ́wọ́ pàmà rẹ̀ mẹ́wọ́ yóò bẹ́lẹ̀ mẹ́wọ́ mọ́ mú mẹ́má kó ṣáájú tòdábàlà gbogbo bẹ́dẹ̀rọ̀ wá kà níbi yẹn á dé gbàpá mi káàkiri ẹgbọ́dà kọjọ́ tó wá níbi yẹ́ni ìzẹ́lẹ̀ pé tó mọ̀lẹ́dínà káfàró فضرب الرقاب حتى إذا أثخنتموه فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإن ابتداء حتى تضع الحرب أوزارها ذلك ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالكم الله أكبر أي الله يعني إذا لقيتم الذين كفروا كفروا شو مروجي بامي كابر ما يربو ما تني ما مالي مني أما ما ماما ما أبا. فضرب الرقاب قوي مكانيا كم هذا حتى إن hata idha athantumuhu mekwa me mejogene le gbogbo tegba kume otuma pale ko wa towole o towole mo surrender mo mama ono ma mi ya pa me genewa fo shudde le wa ko no ma ma muru ma ji na ma ko be ma mẹ́wọ́n ma múrò option pẹ̀lọ́dún mẹ́rẹ̀ imma mannan ba'du wa imma fida'an hatta taba al-harbu aw zaraha irú mẹ́dọ̀ mẹ́mọ̀ ọ̀rọ̀ọ́má tó ma dé o yàgbá mẹ́ abójà gbẹ́tẹ̀ ma sọ̀rẹ́ndà mẹ́wọ́n ma múrò yọ ẹ̀bà irú mẹ́dọ̀ mẹ́mọ̀ ọ̀rọ̀ọ́má mẹ́jọ tó mọ̀ nọ mẹ́sẹ̀ yọ̀ọ́má ọmọ tẹ̀wọ̀n dún wa imma fidaa iya romedo mabokoma turuma dolola matane bi omete ene kama kisoko medalo koma ene kioko ilera iyolan free madabalen aduma sido home duka dole aya dini de ona kare ekeji enege nadu inege dadu chiri o nege dadu uta ekono mo. ẹ̀kẹta ìkẹun mẹ́dọ́gbogbo mẹ́mójídẹ̀kọ́ gbogbo yìí ilẹ̀ ogunlẹ̀ pàpẹ́ iyú pé ẹ̀ta dú ìjẹmọ̀dúnwó ẹ̀ ọ̀nà màánà dó rẹ̀ òbílẹ̀gẹ̀ tí ń ká yọ ya ìyẹn má sọ́yà mẹ́ta nẹ̀nẹ́kẹ̀ náà mẹ́rẹ̀ yọ dàmọ́dàmọ́ ìbí yàdó wọn iyo mabbi o oh, malem de rapik mado makem rapik iso ma pe o oh, ma shadun onugo adugi a o oh, mabbi odu mado jo ummul wala odu ima onugo ma bi rapik rọ̀kík ṣáàdú ìṣe kọ̀m̀pìlìtì ní ìyàdí àmì àhárárùn ìyàdí ọmọ islam is a complete way of life in aspect of duk islam makọlọ yóò ní nàgáníkú ìyànẹ́nẹ́ mọ́dọ̀mọ̀ wọlá tí a ń kí topic ọ̀rọ̀ adúyàbá ìnẹ́nẹ́ mọ́dọ̀mọ̀ wọlá mọ̀ọ́lá abáná mọ̀ọ́lá ọ̀tọ̀mánú مولانا باي انا دو موضوع دو ابو حديثي او ابو اسلامك هيستوري ما مولانا باي which mean ad analyze تتشادو يبلي تاكي تونو بيادو تير ولا ندو دا مدامو تدا بالي موضوع نيلة دو ونيي ولا odò màánà dọ́mà yóò ìṣìmọ̀ láì nílẹ̀ òun ọ̀nà ọ̀dọ́ ọlọ́múnẹ̀ kí wọ́n dọ́mọ́gẹ̀ẹ́ agbègbè jù mánà méjì wọ́n ní yí méjì àlẹ́kúgbọ́ mẹ́tàdà mọ́ yóò mà nẹ́ ó dé òun tó yóò jígẹ̀ àgbádẹ́kú so ìyàmí rules and regulations kí wọ́n yá dúé ní iná dúé mọ̀ọ́dọ́kí mọ̀kátẹ̀ mọ̀kátẹ̀ akọlọ àdánawọ́ àwọn ọ̀nà lẹ́mẹ̀ ìṣe àkádùn ìṣe ìṣẹ̀ náà kiri ìṣẹ̀ mú ìṣẹ̀ yọ ọ̀nà òun ìṣẹ̀ àdúdé ọ̀ọ́mà òun ìṣẹ̀ àdúdé ọ̀ọ́mà ní ìṣẹ̀ náà kiri kì á tó yọ ọgbà ìyànú ọ̀dà kìsìlẹ̀ mọ̀dọ̀gbà yánẹ̀ kakini ẹni gíjì àdúdí ọwọ́ mẹ́kùnmẹ́nẹ́ ìṣẹ́un kí wá rìkwẹ́sì yíò mẹ́ọwọ́ kakadúgidẹ́ ikú tí náà tí ní kú òkú bí àdútẹ́ tòrẹ́wálẹ̀ náà tí ní kí ọkọ́ bú mi wọ́n ní yí mi ẹ̀wọ̀ tákàdá ń kọ́ mi kẹ́mọ́ tákàdá dúró mi ẹmọ́ tákàdá dúró mi ẹnukọ̀tà ìdàlẹ́ àmì ìdẹ̀ jẹ́ àti ní ọmọkọ̀tà ìdàlẹ́ lè omi ẹ̀nà báyìí omi ẹ̀nà báyìí ọmọ yìí kí o dọ́ra ọdọ́ òbí bísmìláì rọ̀hánirọ̀hìn ìní kàtẹ́bùtú ààrẹ fúlẹ́ẹ̀nì àbùdí wọ́tàkàdà kọ wọn Dollar fifty thousand dollars rami owó ọdọ mẹ́ta ọdọdọ mẹ́ta ń kí náà rọ́kọ́lẹ̀ fifty thousand dollars lẹ́ ìyànnárí five five thousand dollars ẹ́ oṣooṣù dó ọyọ́dún ìyìnlẹ́kẹ́ ratakọ́dọ́ mẹ́ta kí yọ ọ́ àwọn abúdókè déra déra déra déjọ 50,000 ìpòbí àdótẹ́ ẹ̀ọ̀tá àdálẹ́kọ́ ẹ̀ọ̀ sáìn adóòtí sáìn àmìnàṣẹ́ dákùnmá sáìn nàrá nìkó ẹ̀ọ̀tá àdálẹ́kọ́ mẹ́ni ẹni ẹja dú ẹlẹ́mìtì ìdí ìràmọ́kọ́lẹ̀ dágbàtí 10 dọ́là ọ̀lẹ́nìbọ̀kì ara ìmára pàtánà dólẹ̀ ìṣẹ́kọ́ta ṣe dé kí ọkọ́ lẹ́ra kí ìjọ kìírí láti àkóbì àrútẹ̀ màbá nìkó ẹni makọ̀tákàdá wọn lẹ́gẹ̀dẹ́ màdọ́kí mọ̀ká tẹ́bù ẹni kí akọ̀tákàdá wọn lẹ́kí mọ̀ká tígbò màbá nìkó hmm. ọlẹ́wọ̀n الله أكا وياني والذين يبتغون عبيدوك يأتني الكتاب إيو تكدكهما كما ديدتهما ما دلهما ونقم هرتا ما مفري بيادته مما ملكت أيمانكم كويا من قوو جمن نبون ما ركوستهما كاكني mọ́ ọ̀dọ̀ tákàdá wọn apọ̀ ọkọ̀ kẹmẹ́dẹ́lú ọkọ̀ wọn ọ̀nù kára mọ́ tí nìyí mọ́ ọgẹ́nẹ́lẹ́ fàkàtìbò hó mọ́ tákàdá kọ́ wọn má àmọ́ on the condition that ọkọ̀ kì mú dà tọ́ọ̀bì dẹ́ tọ́gbìn àkọ́ wọn má lẹ́yìn in alim fihim khayra ṣe ọgbẹ̀lẹ́ àti yà á nẹ̀yìn yà á nà múdú yẹ yọ tákàdá kọ́ wọn ṣonúbulẹ̀ ìjìmá dáadáa kọ mú ilẹ̀ tí ikú ta yọkọ̀ alẹ̀ ta pàǹgbà pàǹgbà pàǹgbà pàǹgbà pàǹgbà alẹ̀ àwẹ̀ tí bẹ̀rẹ̀ ti anẹ́ skẹ́tì yá rẹ̀ anẹ́ kó ya rọ alẹ̀ ọkọ̀ àmì àkàkùn rẹ̀ kẹ́ ọlọ ayọkọ̀ ya mútà alẹ̀ òun máa rọ kàkí ayá ṣàyẹ́ àná máa kiri olélógbó ká àbẹ̀ká máa kiri sábàdà yá ṣàyẹ́ àwọn máa anya tido abekumbo maji bonanza mato uh, atisim ya to mutu bama anata kangele ni single to yu shirubi anya te matale ele tulam ya le do ramo ola bota bodo imati ba bota bo gele ni pege ne ba ki mudi o memele ona kalele abekono bele imati ba bota bungi pen. onye akụmi n'ọnwami mi ụkwa na obodo imọgbọmeji ikonyate imụrọbeji imụrọbeji imụrọbeji yóò gbèdè yọ́ kí kùdó ẹ máa lọ́wọ́ àwọn òrùrù kẹrẹ yìí torílẹ̀ gbogbo gẹ̀dọ̀ ń gbà ó ti yá rẹ̀ gbogbo gẹ̀mọ́ ayata pane ale neba kumeli agi ayata pane ale neba eh fakatibuhum mawtakada kon ma dalu nugi arabi bolanta ne bi adotew eh in alimtum fihim khaira inde kumeli agi anenyo chonki maw mawtakada gide kon mm or in alimtum fihim khayra meli akije ngonu genga do anya chubigide ena mana ichi ije chene ki arra leo michin magane ko aha ibienen madalu ma otaga dale kon ma iya ma kí anáàkì ẹ̀sílẹ̀ náà kí máa yọ ní kédú anúwálé láìláàmdù zéèmì wà á tó hún mímẹ́ lílẹ́rí àtàkó wà á tó hún mímẹ́ lílẹ́rí lẹ́zí àtàkó mẹ́dùnwà máa máa kẹ́ ìmẹ́gẹ̀dẹ́ yìí mini zeka elide suratu tauba aya 60 ojo sori obo mejo kidupa ma do zeka ma chogele ne ìtúrí obo mejo kidupa kuma di zeka ma e obe ma di zeka ma adudu kìsàdúkì náà kiri kìsẹ̀mú yọ mẹ́rin àgbẹ̀mọ́kọ́dún mẹ́mí ìzẹ̀kadù mọ́wọ́n bá yàdù lọ́láhùn tánì ìyàwó láhùn nẹ́lẹ́ kí ayín àṣẹ́gẹ́ èèyàn ihe society yà ayín àṣẹ́gẹ́ èèyàn ihe àdínì ṣeun kì yá ní independent ọláhùn nẹ́lẹ́ tọ́ ibi ẹni mẹ́wọ́ mọ́lá mẹ́dìzẹ̀káhùn má lè lẹ́yìn àtàkùn lẹ́dẹ̀ mẹ́rẹ́ ọdẹ kẹta ọ̀hún ọdá adẹ́gẹ̀ ẹ̀sọ́ dàyẹ kẹta lẹ́ wọ́n ti wà látọ́kọrọ̀ hó fẹ̀tẹ̀yà tẹ̀kọ́ ayọ̀múnẹ̀ tẹ̀kọ́ ìyá kẹtẹ lẹ ẹ̀lẹ́kọ́ ọdọ̀múnẹ̀ wọ́n kúmọ̀ yìí ọdẹ imanwa chogbe gida ya gani ni gudu ga wani ƙura'ani gani shigo kamar majiri ma fulo ka tu fiti-fiti biya-biya-biya da ibukata ka explanation ni ṣe in detail in detail le ba mi references ba mi uh, handout ma prepared o yiwu go ilé ibi òun parí àṣẹ 15 inches 14 inches ìdúkù ìṣe mm-hmm. òun tí 2 inches tẹ́lẹ̀ wrong connection màṣẹ ọ̀hún ọdẹ kẹta kí àwọn ọwọ́ ìmí rẹ̀ wọ́la tó kẹrẹ hó fàtàyà àtẹ́kù mẹ́kí sọ ṣuṣuṣuṣu wọ́n mọ̀ ma ìgbẹ̀lẹ́ adó kìdọ́ndàmẹ́ mẹ́kí fọ́sí ma ní ọgọ́ ka ma káàfìrí ṣàṣẹ inú àìlẹ̀lẹ̀bẹ̀rọ òye yánjọ́ kọ̀nù mẹ́fọ́sí ma dò yánjọ́ kọ̀nù mẹ́ni ayẹ́gidẹ́ ìwá òye abdullahi múnú bẹ́ èjì iná ọmọ àìnàdó kàkìdí ọwọ́n ọmọ onúbìlẹ̀ kàkà àtẹ́tọ́ ọmọ kìkú ọyán láwọn ọyàn mọ́dọ́kí mọ̀ áàdà ma áàdàtọ̀ ma áàdàtọ̀ kìdẹ́ ohun abdullabun ọ̀bẹ́ yọ̀kọ̀rọ̀kọ̀ ha alàzínà ìta fọ́ọ̀sì ogin àti zina tánẹ̀tánẹ̀ pẹ́pàpọ̀ mọ́gbàdé ní ìsìlámà ní ìta kọ́ọ̀sì àti zina amanaba níbi yí mẹ́dínà kí a máa dín ní gba ẹbà ọmọ yìí tó bá ti múdàbí abọ́jọ́ ẹ̀dàbí abọ́jọ́ yìí tabalẹ̀ tabalẹ̀ ẹnu múnábì kìkìdẹ́ na kọmọ ayẹ́ ṣẹ̀kẹ́ ẹ̀dùn ya fi ẹ̀wà pọ́ iye jù kọ̀kẹ́ ọ̀nà mẹ́rin pàkẹ́ẹ̀kì yamba kí ọ̀nà mẹ́ta ìgbàlẹ́lẹ́lẹ́lẹ́ ọ̀nà mẹ́ta ila nkongo munu bile kakeke ina yeju kwa ya le mula iyo le mule ujiwe mki anike lolo ye amina adotamo abe ki utukulu nomba mele la yukpo <laughs> oya welu uwe ni kiyo kogo ine yangi ni edo maema adokele nukwe mere kwenye rachakakiti kwenye rachakakiti ọ̀rọ̀ kàmọ̀tọ̀ bóbulẹ̀ bá dọ́la ma tẹ́kẹ́ tajà ma yọ títí náà ń ajá gbẹ́ẹ́ ká mamdu náà yí dáwà ń pàkẹ́ gòkè ẹ̀lẹ́kọ́ ẹ̀hùn kì máa ń yá nẹ̀ 300 nínú kan bóbulẹ̀ mamdu náà yí iye yóò kọ́ ẹ̀hùn kì dókú ẹ̀yú pakó jákàdọ́ àlẹ́ wọn tẹ̀hùn ajá kì dó yí wọ̀nyí lẹ̀ ẹ̀lẹ́kọ́ ìbèbè ní yí kọ́ kó múnàmúnà kọ́ àwọn èkì àṣàkéètì àdòkì àdòhò tó ríhun do alkohol dẹ́yọ papọ̀ jákàdé kó dáwọgbá standing mirror yọ́la ń gó lẹ̀gbẹ̀lẹ́hùn lè tó bá lè tóbi gbọ́gbá standing mirror tákìdò ẹ̀lẹ́kọ́ pẹ̀lú yóò ẹ̀kọ́ gidẹ́ pẹ̀ múnàmùnà kì fúrú kó dòhò gidẹ́ ìkàtí lè dáwọ́ ogbóyí local government kọfíṣe lálẹ́ tọ́fíṣe kọfíṣe lálẹ́ tọ́fíṣe kọfíṣe lálẹ́ tọ́fíṣe ikọ́mọlẹ̀ ìdọ́gẹ̀gẹ̀ dájá òbòbò ìkàmọ̀tọ̀ bókó bí ajọ́ ikọ́mọ̀ ìdóbò àmọ́ kádà ikọ́mọ̀ séèdì gbogbo ma tẹ̀wọ̀n yú ní yúyọ ọmọ ìyàtálẹ̀ màmá dọ́dọ̀ mú ìyá agúnmọ̀ wà nápàlà yíwọ́ mẹ́rin àmẹ́dù yẹ táwọn àmẹ́dù wọn táwọn ọlẹ́ ohun yà ìdúdú tátayá rẹ̀ èkìní oyí ègègègèdè yà ní ayẹyẹ rí ìṣàwọn léwọn onúgbònúgbò yìí ẹ̀lẹ́kọ́ òlẹ́rẹ̀ máa kọ́ gbogbogbò tí sáàtì gbogbo tí sí oyin gbogbo tore te ga kete wu yim du noji bo tu bo du bo du a wo be ale ki gbele ro mo to ma lo hmm a o ko ma do ro mo to ge ni office office ma ta le ke gbo ma le ka mo to ko bi aja tu ko lo ma ko ko lu ka o mo ma ja le ke to mbi mbi ka e ge de a ko ko lo yi ma yi egi dace wannan yi unga dadun wani bulagu ya hugu jaga a wege ana dubitar hakatan ya jo ani miniskat ya ma oganelin laimukun ya jẹun mọ̀lẹ́tẹ̀ orin wùrẹ̀ àtẹ́já àbúkẹ̀rẹ̀ orin àyọ́ ọdún òfin àtẹ́lẹ̀ ohun òfin ẹ̀yẹ mgbe ekume ta pụọ saa ama m ebovu lụọ ama adu m ya ha na-elebe ha oyi ya chabutabuno ma ga-anọ na ya kụ ama ekume n'ala eme ya egbọ abụọ adodo yi ami ya enyige nụụ ịnụ ara n'atahụ asuna ịdị ka maa bovu lụọ ama adị n'egwu ma wụọ ya ọla ama ma n'ihi ndị ahụ. mọ́ọ̀lọ́mà bàbá bọ́kẹ̀lẹ́tẹ́ kí ṣubúbulẹ̀ yìí yí o máa ṣe ẹ́ẹ̀pẹ́ kó àmì yíò kọ́ kámẹ́lá lẹ́dọ̀ kámẹ́mí mínísíkẹ́tì kọ́ kámẹ́mí gẹ̀lẹ̀ wíliwíli kó náà ọ́ọ̀mẹ́mí gẹ̀lẹ̀ kíkó jáde kó mẹ́ fọ́ọ̀sì má dóhù lẹ́tẹ̀bẹ̀tẹ̀kù arọ́bọ̀lẹ̀ yá sí ẹ̀wà maji benu ko yin ni galo wa man yakrihunna ene do ki force o moto bubule do o do ta to da tu mo la pama abel ko nga ko do ko o abel ko do ko ma no kon ke to je nga je te wa gbojimo ko ma do le to do da nga bo kale ko no ko yin ge 400 di 400 ne mọ́ padà tọ́ọ̀gì ṣe ni kọ́dá wọ̀mọ́ yẹ oyí gbègidẹ́ ma pọ́ ma wó yí ọlọ́run wú yọ yìí takọ̀ wọn kò ṣe ni dọ́ọ̀lọ́wé màgánìkó ṣe ni dọ́ọ̀lọ́wé ńláwé ni wọ̀mọ́ yẹ kúrò òhún náà ẹni dókè fọ́ọ̀sì onúbùlẹ́yìn ọkọ̀ jẹ́ fẹ́ iná lọ́ha bẹ́ẹ̀ àdá ìkìrọ̀

ọjọ́ àdọ̀bàdà máa mọ́ ọjà ní alọ̀kọ́tọ̀ ẹ̀wọ̀n òdọ́kí oníjúkẹ́rin yìí ìdọ́mọ̀ yìí mọ́tò wọn ni wọ́n ni sí á ní pẹ̀lú gbéyàn wọ́n ma sókòrò ọ̀hún alẹ́ yìí pẹ̀lú alìsìkra ẹ̀mí ma fọ́ọ̀sì òun èyí àdẹ́dọ̀ nàìjíríà ṣe ń sákẹ́nẹ́kì tọ́ọ̀pá takọ́gakàtòókà aboyi dòdòdòdò ọgá abaṣẹ́ ìdọ̀rabaraba ka bọ́ pẹ̀rọ ọ̀nà kọ̀ mọ́ tọ́tù ya nẹ̀ tó ọdọ́ ha mọ́bẹ̀ ọ̀nà oyi pàkà tọ́la yẹ́wọ̀ òpàgbà ọ̀mẹ́mú oyi kọ́dá ọ̀yàwẹ̀ tó kòkó ẹ̀rọ lẹ́tọ́ dọ̀dà mọ́ mẹ́ni kọ ga katakpó odó odé má nẹ̀pọ̀ ọ̀hú abẹ́ ìyàwòdà ma ń nígbèdò atọ́nà tí a bà mú nẹ̀ má lẹ́ abẹ́kú bí ma yé yọ́nà blọ́kì yọ́nà lẹ́ abẹ́kéèkì tí ọ́nà òkú ma yá múnúbìlẹ́kọ́ má nẹ̀kọ́ tàdàbó má tọ́jú ma dùbàdà náà mẹ́ ọmọ ụkpụ ya dị ka ya alụmhetarụ ali akete ya yọ ọhịa akwa ejutila ali ma demane dama ẹnkìdọ̀bọ̀kọ́rí tó họ ẹ̀hùn lọ́wọ́ bò mọ́dọ̀mọ̀ ẹni lẹ́nẹ̀sì kìsì tókè àdó ónùbọ̀ládò bí tọ́ ẹ̀ adìlóyí tọ́ ẹ̀ anínàlẹ́ àdọ̀kọ́lọ́tọ́ ẹ̀ ìmọ̀lá mọ́lá dáná ṣòtóbò ká ṣòtóbò mẹ́un dódó ró èyúdàró kìnnà ọkọ́lọ̀ ń ká òun àdùbì tọ́ àdẹ̀tọ́ akẹ́yàjọ́ gbẹ̀tẹ̀yàtọ́ ẹlẹ́kẹ́yà ẹ̀bí ẹ̀nẹ̀ tání ẹ dókèlòbí ohun dóhe mú gbàkọ́ méjì òun àdó yí kọ́ amánẹ̀ ní kí wọ́n lọ́la ń tákì jàgùdà wá ọkọ̀ mánẹ̀ àbẹ̀ká mo yí lulẹ̀ màlẹ̀ ó yà ń odó mẹ́wọ́ yẹ̀ ẹ̀dẹ̀ màá ọ̀yà kàmánẹ̀ tọ́jọ́ àdìyẹ lẹ́bàdà na àwọn kó na àwọn lẹ́kọ́dì ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله أكبر الأويان ولقد أنزلنا إليكم جسكيا أمر واقربهما أمر واهما آيات مبينات أما هيك هذا نرجو شاء adutona hume amanile rowa hume e alqur'ani kidai wa matalan ba mi jiwe ya ayan ma ofiki wa mala ami jiwe ma kai mi on ti oge ni ki gala ni adagba kere jagide gogo adagba kere jagide go ọmọ ẹnọgbá ìhọ̀wà mọ́ra مثلا من الذين خلوا من قبلكم ujiwe mgbogbo kele gudu dogbanga me aluguma dere kojo aluguma tuje gwite nga oye gwite laguma chaki doma anu mere adagba kara jagi di goire alki le mami kodo angume e sura gide kade unka gbo ọjọ́ na aláwọ̀yẹ́ na mú yìí malẹ̀ àmì ilẹ̀ kó yọun mẹ́ ìyà kùrà ní mí kí yẹ́ngà mẹ́kmẹ́tẹ́w kú mẹ́ ìyẹ̀wò làmọ́la ìbílẹ̀kẹ̀ ń kí àwọn àmáyà mẹ́mẹ́lẹ̀kìlẹ̀ kárọ̀ wọ́n ní kùrà ní ìwọ́tẹ́wọ̀n wọ́n mọ̀ ìbọ̀tán ìyà wọn mú dùwáàzí òkọ́ ojo je kadi amara elo ojo mana alo kinyo wa kadi amara elo ojo mana to abi je on kan cheri dodoi ko ai ganya tinyo gede isenne uyo so abo ama melo le kara to ko na ji ji ojo kero mo me pala feri ojo ke chume le le qur'ani abire yo qur'ani ojo ke chume

oya ni a kere gọọmenti ịtọka na-ekere ọjọ mmiri bọọdụ lere nwa ahụ amụrụ aka ya kpo ya n'oge dị ya ni a kpa ma chukwara ọmụ mara ọkụ si ọma ni ọjọ gị ma ọjọ ma ọkọrọ ọma kọrọ gị ọkọrọ ma chukwara ọmụ chi biri gị ma anụkọrọ ta na ala gị ọkọrọ ma ọmụ chi ee ama ọtọgbọ ọkọ gị a ọya abịarịka gị anụ kpọjọ ọjọ gị ma ọkọ ọma abịa gị nọ ya ọjọ gị ahụ ya ma ọmụ chi àmọ́ ọ̀tọ̀gbọ́n ọkọ̀ kí a ṣọ́pọ̀ ọjọ́ ọgbẹ́gẹ̀ nàdínì ọjọ́ kí a mú kọ́ ọmá ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم انصر عبادك المجاهدين في كل مكان يا ذا الجلال والاكرام وصل اللهم على محمد وعلى ال محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك